ẹ kálẹ́ lẹ́ẹ̀kan sí ẹ atúkí gbogbo yín pátá níbi gbogbo tí ẹ ti ń bọ̀ wá gbogbo tí ẹ ti ń wò wá ojú tẹ wá fi ń wò wá ní orúkọ Ọlọ́run ojú yẹn kò ní fọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè lẹ́ẹ̀kan sí orúkọ tèmi oní baba confam JP ojú ni mí gẹ́gẹ́ bí mo ti máa ń sọ mi ò ní yé sọ mi kì í ṣàìmọ̀fọ́ ní olóko kì í ṣe ti ìgbéraga ohun tí mo jẹ́ òun ni mò ń sọ mo ti sọ nínú fọ́nrán kìíní wípé àwọn egbògi wa ní alẹ́ yìí màá fẹ́ ṣàlàyé ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan kí ó lè yé gbogbo wa kí ni mo tún mú wá fún ẹ̀yin màmá wa kí ni mo mú wá fún ẹ̀yin bàbá wa egbògi ẹ̀jẹ̀ ríru egbògi ẹ̀jẹ̀ ríru òun ni mo mú wá fún yín ní alẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ní èdè èdè gẹ̀ẹ́sì wọ́n máa pè ní blood pressure ẹ̀ blood pressure ẹ̀ eh, nígbà míì ní èdè gẹ̀ẹ́sì wọ́n máa pè ní hypertension hypertension ẹ̀ this is the remedy for hypertension this herbal this is the herbal solution for uh, hypertension or blood pressure uh, ní yorùbá a tún máa ń pè ní egbògi ẹ̀jẹ̀ ríru eh, púpọ̀ about ninety five percent ikú tí ó wà lóde ní nǹkan tó ń ṣokùnfà ènìyàn ẹ̀jẹ̀ ríru ó ti pa àwọn èèyàn gidi púpọ̀ gan ó pa àwọn èèyàn gan làwa náà ṣe jókòó gẹ́gẹ́ bí ọgbọ́n èyí tí ọlọ́run fún wa gẹ́gẹ́ bí òye tí ọlọ́run fún wa ni àwa náà ṣe jókòó tá a wò pé egbògi wo gan ló ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ríru yìí nínú ọgbọ́n tí olúwa wá fún wa tá a wá mix together tá a fi ń ṣe àwọn ọmọ aláré lóore ọ̀pọ̀lọpọ̀ testimony ni mo ti gbọ́ lórí ọ̀rọ̀ egbògi wa yìí tó jẹ́ ti ẹ̀jẹ̀ ríru a ní egbògi yìí a ní ọṣẹ ẹ̀ tó jẹ́ pé tí o bá fi ń wẹ̀ wàá rí i pé gbogbo gbogbo system ẹ máa change lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ máa normal ẹyẹ ní ti edo ẹ̀jẹ̀ ẹdẹjẹ ruru yìí a ní ti jẹ́ pé ọṣẹ la fi ṣe a dẹ̀ ní tó jẹ́ pé egbògi nítorí báyìí egbògi ní sotiri egbògi nìyí egbògi ni o lè fi o lè lo ògì kí o fi pò ó ẹ̀ tó o bá dẹ̀ rí ògì o lè lo custard custard yẹn ló máa bu ṣíbí kan sí nínú ẹ̀ báyìí tó máa fi ipò tó máa gbé mu kó wá wo bí àgọ́ ara ẹ ṣe fẹ́ rí egbògi tó ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ríru òun ló wà lọ́wọ́ mi yìí ẹ̀ mo fẹ́ jẹ́ kó o tètè ọ́dà tiẹ̀ má jẹ́ kí ó bẹ débi wípé ẹ kíní yẹn máa ti gba ẹ̀mí lọ́wọ́ ẹ kó o tó bẹ̀rẹ̀ sí ń pè wá lórúkọ Jésù nǹkan tó ń ṣí ẹ tó jẹ́ bí àìsàn kò ní gba ẹ̀mí lọ́wọ́ rẹ lórúkọ Jésù ẹ kò tètè pè mí sórí zero eight zero two two zero four zero nine five zero ọ̀dà ohun tó bá fẹ́ ọ̀dà egbògi ẹ̀jẹ̀ ríru nìyí ìkejì egbògi egbògi diabetes diabetes ní ìkejì egbògi by diabetes sórí ọmọ nìyí tí ẹ̀jẹ̀ ríru tẹ̀jẹ̀ ríru ló wà lókè yẹn ẹ̀jẹ̀ ríru náà nìyí ọṣẹ nìyí ọṣẹ ẹ̀jẹ̀ ríru nìyí egbògi ẹ̀ nìyí oríṣiríṣi bíi mẹ́ta ẹ̀ la ní egbògi ẹ̀jẹ̀ ríru òun lórí yẹn tá a fi wọ̀n ẹ́ ní ọ̀hún yẹn egbògi diabetes nìyí diabetes là ń pè ní ìtọ̀ ṣúgà egbògi ẹ̀ nìyí egbògi ìtọ̀ ṣúgà ẹ̀ a ní type one a ní type two a dẹ̀ ní type three bá a ṣe ní type one ẹ̀ ti hypertension tá a ní type two ti hypertension Eh, tíìlì ti apatẹ́sàn yẹn òun ni ọṣẹ tí o lè fi wẹ̀ tó dẹ̀ máa jẹ́ kí bọ́dì ẹ tó máa jẹ́ kí sísítẹ̀mù ẹ kó nọ́mà bẹ́ẹ̀ náà ni a ní ti ayẹ diabetes yìí tí gbogbo tí àwọn Yorùbá ń pè ní ìtọ̀ ṣúgà eh, tèmi ni wípé má jẹ́ kí yìí kó ṣí ní jàǹbá débi wípé kò ní sí solution mọ́ ẹ diabetes tó rí yìí ọ̀pọ̀lọpọ̀ ni ó ti gba ojú lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni diabetes ti gba àgọ́ ara lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni diabetes ti gba ẹsẹ̀ tó ti gí ẹsẹ̀ tó ti gí ọwọ́ ẹ má jẹ́ kí ìṣòro yẹn bá ẹ débẹ̀ kó o tó bẹ̀rẹ̀ sí í pè àwọn èèyàn ti jẹ àǹfààní oògùn wa yìí gan wọ́n ti jẹ àǹfààní egbògi wa yìí mo fẹ́ yẹ kó o tètè pè báyìí báyìí kó ọ̀dà tiẹ̀ kò síbi tí a ò ń dé iṣẹ́ wa dé o dhl ó kọ̀nẹ́ẹ̀tì wa sí gbogbo àgbáyé kò síbi tí a ò ń gbé iṣẹ́ wa dé dhl will bring our product to your doorstep all you need is you to to order now. Call me or you should WhatsApp me on this number 080 22 04 05 is zero four is zero nine five is zero once again is zero eight is zero two two is zero four is zero nine five is zero god bless you as you patronize us ẹ ṣe gan ni ó kí gbogbo yín pátá o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa a dúpẹ́ yín ẹ ṣe God bless you.